àlùkò àlùkò àpò. omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ni rẹ̀ dákẹ́. abàmì tó ń gbénú òpó sí nineteen tó lòun ní bókan ṣe àti di twenty. ọ̀pọ̀lá ni èèyàn mẹ́ta ò lè dúró tira wọn méjì méjì lọ́dọ̀ bàbá fúlàní fúnjẹ́ rèdè wicked soul the killer sinimá láyé lélẹ́yìn takàdá làkọ́lé ẹ̀ a movie written and produced by yusuf ọlátúnjí sufana directed by asisi jaduade starring ọláníyà fàjàsọ́yẹ̀rì saidi Balogun, kìkì bákàrẹ̀ zainab bákàrẹ̀ victoria kọ́láwọlé sọ̀dí kọ̀gẹ̀dẹ̀ victoria Debuye, saliwa yusuf basira abẹ́rẹ́ yusuf ọlátúnjí adé aj jíbóyè bí gàba àárín ọlá òdó bẹ́ẹ̀ la dàda ọlá sọkànmí ọpẹ́ òkúọlá bámi adéníyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní takada àtúkọ̀ ojúlọ́nà sinimá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o àmọ̀ pé onírẹ̀sì àtìyá amúfo olómi méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ takada làkọ́lé eléyìí àṣírí agbára àwòtúwò ni ẹgbà bẹ́ẹ̀ ọ̀làsíkò gbogbo egi télégbèdé bá fọwọ́ bà dídùn dùn dùn dùn. This is Lagos. Kala. Kala ló gbé ìwà. Afẹ́fẹ́ ṣe tó ń fẹ́fẹ́. Kí gbogbo ẹni tó sáṣọ síta kó má ṣàfihàn. Torí òkú máa sùn. Èmi náà gorí ilé fẹjú kẹ̀kẹ́. Èmi àjà tó mì tó jẹ onílé láàmú. Èmi àpọ̀jù ògùn tó múni fẹ́ rogun tí ò múni la ọ̀pọ̀lọpọ̀ ògùn sì mi má ti tún kálá. mo kálá gbowó ẹ̀ lọ́dọ̀ la. nù bẹ́ẹ̀ sì rogẹ́dìtì ló sọmọdé kálá. dájú kálá ṣèkà má rẹ́rìn. wọ́n wọn pàtó kìtìlẹ̀. kálá mi gbóró lògbòlògbò. sinima ti tún kálá. action packed movie ni ó wà lónìí náà ó gbóná jẹjẹn. suspense inú ẹ̀ gbogbo. it's a blockbuster written and produced by adéwùmí Yinka yínká ìkàrẹ́. directed by sisi jaduade. starring ọdúnladé adékọlá. kẹ́mi àpèsè kẹ́mi tí. sanusi àkàpàǹkófò. victoria kọ́láwọlé kìkì bákàrẹ̀ zainab bákàrẹ̀ adéwùmí ọláyínká yínká ìkàrẹ́ ọmọbọ́lájí ọ̀làdì púpọ̀ bíje àríọ́lá òdùbẹ̀là victoria adébóyè jeremaya ìrètè ẹ̀jà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹtù kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó ń bọ̀ dẹ̀dẹ̀ ìyá amúfolomi láti dìbò dé ń dé kátàlá kọ́lé eléyìí ó ti jáde àwọn tó wò ní ẹgbà bẹ́ẹ̀. onípẹ́tẹ́mi àti ẹ bá jọ fojú kanra ìkan àtẹ̀ fún kan. bínú. lọ́ọ́ má jẹ́ gbogbo ojú oorun lójú kú. àmì idiot ṣígẹ̀tì fún mi jọ. thank you kọ́gà mi tún ṣe fírẹ́ṣì ọlọ́run ló morú ọṣẹ kóun fi mí wẹ̀ àfi bẹ́ẹ̀ ni pé èso mi kàn lájọ fi mí wẹ̀ òun ṣe fírẹ́ṣì náà ọ̀gá mi ṣe mi wẹ̀ lódò gbogbo ọmọge mi yọwọ́ ọṣẹ á ìyẹn ọmọge tún gbé ìgboro ayé <laughs> tó á lé o. <laughs> ìjọba ti dọ́wọ́ èmi náà bẹ̀ sí dídáràn kémi náà la <laughs> gbógun ti sí. Big circle. what's that? What's that? Small tranquility circle, hit me that. Multi figures, I love that. Love that. The way my heart is beating, I was on my mind. Hustle smart, on earth, my nigga doing big. Me them the regulator like I pass my neighbor Jane. Cause if you heal, there's no healer. No healer. So with your hustle, gorilla. Be the King Kong in the jungle, the runaway rush you fast later, like give away. They relax on your knee, make time to waste. Last, last, you go see you finish. Oh man, if we kill late, Ajay. Now your hustle be your blood, head day, geography group. Let me see that small world. Explore life, homie, and get a beautiful paper. Face the grace, live the talk, attend to him later. So right yeah. now, I just feel alright. Alright, you already know. I feel alright. Alright. <laughs> right now, I just feel alright. I think you already know that. Tonight I to feel alright, alright. Better be alright too. The world's still moving around. Uh, Three thirty always ask me what's happening. If I say waiting, go be the reply they baffle me. Facebook steady asking what's on my mind. If I say Hello. What's going on? Hi. Come I'm so sorry. Please sit. Thank you. Yeah, so um, I. So maybe um, photo album. Hello. Hello. Madam. I, I'm so sorry. are you talking Yeah, Mimi talked about it already, so. Oh! <laughs> Thank you. This is so beautiful. yeah. You did it by yourself? Yes, I did. Wow. Sherry, um, Anita Wano Ekonle Jeko looks so beautiful. You see, I don't mean to be cheesy, but you look gorgeous. Has anyone told you how beautiful you look? I'm sure pé ọkàn yín á ti máa sọ fún yín láàmú ìgbà. Yeah, yes. Yeah. Yes. Sherry, mo special gift kan fún yín. Um, this is for you. You know, mo ní láti lọ sórí Instagram mi láti rí picture tí mo ní. Ẹ máa like it. For me? To lie. <laughs> Oh my God. I hope you like it. I love it. This is so cute. Thank you. You're welcome. Oh. Baby! <laughs> Guess what we have here? This is our photo album. oh. Uh, good morning, sir. Hi, báwo ni? This is nice. Oh, Lovely. Orí you call ní Lonika gbọ́rọ̀ sí Tọ́lá remilen mi lẹ́nu tó ní ká thank you, <laughs> thank, you. this is this is presentable. I'm telling you. More like highlighter. Mm -hmm. This is good. This is good. Thank you for trusting my brand, Yeah, yeah. You're I welcome. should be telling you thank you for Shagon. For Shagon. Come along, sir. Eh? yes sir. ṣé kò ń ṣe pé mi mò ń lé ẹ. ah no not at all ó sì ní àwọn bòmí tí mo fẹ́ drop album for so mo ní kí n drop ilé. that's fine. wait all right, you don't want to have breakfast. Um, no, no thank you okay. thank you bye. see you around. all right bye. like honestly thank you. ah, ah, babe look at it look at it. mo look at it. mo ti ẹ̀ láì gbogbo àwọn highlights yìí. i'm telling you. <laughs> oh baby. Hmm? nǹkan wá sọ́kàn mi o. kí ni ẹ. ní nǹkan tó lè ràn dispatch rider kó wá deliver kí ló dé kó wá deliver fún rẹ. no now it's just been professional ṣùgbọ́n professionalism and besides since tó mú wá fúnra rẹ̀ ó jẹ́ ká mú serious. so tó bá wá rán delivery guy yẹn mi pé amateur ni is that what you're saying. Um, babe please scrap that just look at the gift he brought for me Look at your wife. Ọlọ́run <laughs> oh, lórí Instagram mi. Oh, fine. I know. I load you from good picture. Yeah. it's really nice. So because it is nice, I'm going to get yàrá. Cheating. Cheating. Kini. Yàrá again. And gbogbo yàrá kò sí picture mi bẹ́ẹ̀ náà ìwọ ló wà everywhere. I'm the woman. I'm your woman. Ah, you know, I'm a man. Èmi kọ́ tó jẹ́ the man. My heart. Your heart. yes. <laughs> I know, baby. Let's go eat breakfast. Oh yeah. I know, right? <laughs> I know. Oh yeah. It's up. department did you get Where have you been? What do you mean, where have I been? You know, I have work to do, okay? I've been at work. I've been here all day. All day? Why didn't you call me now? I expected that you'd have called me before coming. <laughs> Bolani, yeah. so now I need to sound an alarm before I come to my boyfriend's house, right? No, I need to call you before I come to your house. See, I, I don't mean it, okay? And why are you upset? Why am I upset? Yes. What's wrong with you now? You know how work can be for me. Like, I've gone all around Lagos. From the studio. Just to... cut the crap. Okay? Just shut up. You're not the only photographer in Lagos, and certainly you're not the only one in Lagos. Okay? You know me now, my photos are bad. This is a Janla now. What are you saying? Come on. I'm one of the baddest photographers in Lagos. And you know that. So please stop all this thing that you're doing, okay? It's fine. Why are you upset? See, I'm tired, oh, I'm tired. God, like, how did I end up with this man? Which man? Your dream man. Mm. It's okay, come on. I'm sorry, okay? I'm sorry, bro. Mm. Oh, ah, right. Kí ló ń ṣe <clears throat> When up it's silly. Why are you upset? It's not fair. What you're doing to me, our relationship is not fair. You can't keep treating me like that. It's not to be. Finally. It's not fair, baby. It's okay. What, what, why, why am I stopping? I don't want to you. Come You're not treating me well. You're See, I, I missed you, okay? I swear I missed you all day. I've been thinking about you. I can't even concentrate. Stop with the lies. I'm not lying. You're lying. You're not lying. No. <laughs> no, okay. Let's go upstairs. And do what? <laughs> Let's go oh, upstairs. leave me alone. But I leave me alone, please. So see, I swear, I missed you. Is it John Long? Leave me alone. <laughs> Oh, what do you mean that? You want to hurt me, you No, I won't. Just this way. Stop.

Yeah, Knights okay. We're not good. Ah, okay. Ó fẹ́ wá rí No, no, no. more, more around. Okay. Tó bá ti ń bọ̀ kó pè mí. Alright, so Mali lè pay. Get pé gate. Wọ́n lè jẹ́ wọlé. Alright, kò sí problem. Alright. what, what did you just do? What was the meaning of that? What, what do you mean? What's the meaning of that? Like, what happened? I am still in. We, we just got up from the bed and, and you have the guts to invite another woman into the same house. No, like what are you saying? This person called me for a section. She's just trying to break us. You are mad, Polanle. How? So you think I didn't hear what you just said? Are you stupid? You are crazy? What do you be? He got a big dog. Cynthia, calm down now. What's wrong with you? It's just my I work am... now. It's work now. But don't even dare lie to me again! Don't even try it! Are you mad? Uguma Mayeni, don't fire you fire your mind you idiots? I'm done with you. Fool. Ew. Don't fucking blame you. ṣé ní ìjọ pé ìgbọ́ yorùbá ṣá mo rọjà bàṣá sọmọ ìgbọ́ yorùbá látijọ́ yìí tí mi dùn gbà ọ́n ah! ẹ̀rù sílẹ̀ èrè one of nine àwọn ṣèkọ̀ ah! ó dùn mí o ah! ọmọ tó ń bọ̀ lọ sí ọ̀rọ̀ bàbá fọwọ́ ra. Hi, my baby. My love. Báwo ni ṣé wàá Yeah, mo okay, wọ́n kọ́. Ẹ̀rọ ìdálẹ́. Ìfẹ́ mi. Ẹ ọkọ mi. Ṣọ́rí, um, gbogbo ìgbà ló máa ń dá mi lọ́rùn. Really? Yes. Àti ìgbà tó ti wánú ayé mi ni ayé mi ti di tuntun. Like, you're a very special woman. Mm. I love you so much, Ashabimi. I love you more. But wow, níbo lo ti lọ kọ́ gbogbo àwọn sweet, caressing, touching words Don't look for me. Come on, kí ló mọ̀? Actually, bó ṣe ń sọ, o lè mọ nǹkan Butterfly, come ń fly nínú mi ni. Ṣé Oh. you're making me feel like on top of the world. I'm, I'm seeing myself like a small girl. Oh my God, I <laughs> love you. I love you more. Yeah, thank you. But mo máa sọ fún ẹ ní gbogbo ìgbà relationship wa yìí èmi lẹ́gbọ̀n. Really? Ìwọ làbúrò. Àti <laughs> pé bébì baby ni I know. you know. Yeah. So start feeling like a baby. <laughs> oh my God, I'm already feeling like a baby. Ah, tí n bá mi gan tí n bá ń ronú ẹ̀, orí mi máa fẹ́ yí. Tí n bá ń wo ọkọ làmàdà kì í ṣán orí ẹ̀ straight. Ah, ah no no <laughs> no. The love is so high in me. I can't sleep. I can't eat properly if, you don't call me. Ṣé mm-hmm. ṣẹ́ mi nìyẹn to bust your brain? really yeah. anyway um, Kotimo mo promise ẹ torí ẹ mo ṣe wá mm-hmm. um, check phone eh, but tí mo wọlé ń sìn transfer one point five. are you serious. yeah check your phone. one point five million naira fún yeah. wow. <laughs> thank you so much. Wow. So I could get my lenses now. Yeah. Oh, mo really appreciate Thank you so oh, much. Oh, come on, Faith. Mo sọ fún ẹ pé kó má Whatever I am doing to you is from the bottom of my heart and it's all for you. Thank you. So stop telling me thank you. It's, it's my right. Mm-hmm. Anyway, check him out lọ. But one one thing again, You know, máa man, don't go. o. Wọ́n kọ́ ẹ nílé ọgbọ́n òde ẹ̀gbọ́n gan. Eh? Ah, ẹnu ẹ bò o. Èmi lè gbé ya yẹn. O lè gbé ya yẹn. Bẹ́ẹ̀ni. <laughs> ó yá gbé. yes. ṣé fẹ́ gbé mi lóòótọ́. àmélòó ah, ah, ni. but guys seriously speaking ó dàbẹ̀ ni wípé èmi náà máa lọ sí studio ah, èmi náà máa kí n máa take nice pictures but àwọn sexy ladies you know. <laughs> ṣé o rí bí bọ́bọ́ yìí ṣe ń dán ni o rí bó wà lọ́wọ́ bọ́bọ́ yìí. <laughs> These guys got money, man. as it is right now, ó dàbẹ̀ ní wípé iṣẹ́ ìjọba ò pé self employment that's the real deal right now. Uh, ẹ̀yin lè decide pé fẹ́ nine to five ẹ̀wọ̀ èmi ò ní ìyá ẹ fi mí máa ya fọ́tò kí ló ń sọ kí ló ń sọ lẹ́nu báyìí a ní choice ni wà káwọn máa ní time ara wa náà àtàwọn àǹfààní tó tẹ̀lé. àbí de wá mi ni. ẹ shout ni ó yẹ kẹ́ pariwo náà o come on you guys are seeing what can't you see what i'm doing. <laughs> let me dey here o. Uh, normally tá a bá fẹ́ book ni ẹ máa ní láti book sílẹ̀ but since tó yẹn pé ẹ fẹ́ shoot an express ni ẹ máa ní láti sanwó additional charge. Today? Uh, okay, then. Okay, all right, all right. ọjọ́ ọlọ́gbọ̀n wọlá clients ló pé yẹn o. ẹni pé. Ah, ah, you don't know wetin dem dey call this guy now ni. Hmm? Hmm. Uh, ede money pass yahoo na wetin dem dey call this guy now. sheriff sheriff sheriff Plinga. um, gt calls okay money shoot express shoot nisi. Okay expert shoot mo ní sìn. expert shoot yeah expert shoot mo ní sìn. I dey <laughs> uh, tell you. alaye si guys the matter we dey ground now we dey go together. ayé lọ ni Your clients are our clients. Yes, your money is our money. I'm jẹ́ ká lọ gbà yẹn náà. Bọ̀ bọ̀ ó nù ń bọ̀ sí. Bọ̀ ìwà yóò lè do anything. Nothing will happen again. you ìwọ go make money. Ah. Èmi lọ ẹ Go see the way we dey there now. Um, guys, ah, I have to go. Come ti lọ jẹ́ ìpàdé ọtí mi náà kí ló ṣe. Ọtí kí ni? Oh, you know say na you dey drive. <laughs> Valeu. Valeu. to resign. Bro, I dey I dey follow you resign. And I dey follow you resign. come I do? That is no money, nothing, nothing. <coughs> uh, bro, bro, bro, mm, I need water. Uh, okay, no, no. You need water. What? não não Come to my place. Wow. You have a great fashion sense and your place is so beautiful. Look at that frame. Did you do this yourself? Uh, yes, I did. I'm in Washington, boy. Guy, you are living large. The place is so nice. It's <laughs> tí mò ń ṣe

ẹja ńlá ẹja ńlá náà yìí yóò bí o ẹja ńlá náà yìí yóò bí ẹja ńlá. What are you doing? You're naughty. <laughs> You're naughty. ti lọ bí ilé ọkọ mi ti pè mí ten minutes calls. I need to start going. O tún bèrè lọ́wọ́ pé kí ni mo fẹ́ ṣe. Ti gbàgbé pé ìyàwó ilé ni mí ni. Please help me get my stuffs. Wait, tó ṣe jí mi náà. Mo lè ṣe lè mọ́tò náà. That's true, please get my car key. time for all of this. What she get for me? Beep now. What get for me? now. níbo ló ti ń bọ̀. Um, babe jọ má bínú tọ́lá ló pè mí pé kí n wá bá òun ní nílé so when i got there ó ní ká lọ sí salon ká lọ ṣerun and um, i needed to make my hair to look good for you so mo tẹ̀lé lọ but looking at the time mi mọ̀ pé time ti lọ tó tó yẹn coming back home again um, traffic wọ́n ní accident kan ṣẹlẹ̀ so ó fa traffic wọ́n ní mo ṣe pé má bínú ọkọ mi. so nítorí ẹ ni mo ṣe ń pe aago ẹ tí mò ń pè ẹ́ mò ń dẹ̀ ń pè ẹ́ léraléra ò gbé. about that babe my bad i'm sorry mi ò mọ̀gbà tí mo gbé fóònù sí silent honestly mi mi ò mọ̀ọ́mọ̀ and besides mo ti fẹ́ délé tán kí n tó rí miss call ẹ babe I've, i've been bored in the house i just felt i should step out today má bínú ọkọ mi hmm? má bínú náà. kì í má bínú. ọ̀dà kò burú. Me ò bínú. o ṣe ọkọ mi so let me get to the kitchen. no make... no no má lọ sí kitchen kankan mi ò jẹun mo wà okay. Ah, ah, adé mi ṣé ò ń Binu sí mi ṣé bó sọ pé ó bínú ní no problem sí i ẹ ò dẹ fẹ́ jẹ oúnjẹ mi ṣáàtì ń jà ni. ajá ṣebí mi mo sọ fún ẹ pé mi ìbínú mi ìbínú nìyẹn ó kàn jẹ́ wípé time time tí mo fi ń jẹ dinner ti kọjá so mo wà okay. ah baby no you cannot be okay. o lè wà okay láìláì máa bá ẹ blend fruit then bá ẹ ṣe fruit blend ìyẹn nìkan ni i insist. ẹran kọ mi i'm coming i'll be right back kọ fún mi five minutes i love you baby i'm coming. Sure coming. bàbá ṣùgbọ́n ah. ìrìnàjò tí mo fẹ́ lọ yẹn ṣe hmm. ló ń ṣe mí bíi kí n má lọ mọ́. kí ló tún dé kí ló ṣe ẹ sí kìíní. fún mi sí ẹ̀kọ́ ọ̀nà mọ̀ pàgbà tí ń dé ìlú tí mo dẹ̀ ń lọ well tẹ ẹ láti rí dókítà kẹ tọ́jú ara yín dáadáa at least you have enough rest gbogbo gbúrúgbùrú gbúrúgbùrú gbúrú tẹ̀ ń ṣe tí driver máa forí yín gbá ṣe nínú mọ́tò gbogbo traffic at least ẹ lọ ẹ lọ rest ara yín dáadáa you look fresh and come back. mo ti lè sọ náà because ọ̀rọ̀ business náà là ń sọ yìí ọ̀rọ̀ owó ni kì í ṣe pọ̀rọ̀ pé èèyàn lọ ṣeré ló mm-hmm. ti pàṣẹ náà nìyẹn so bákan rí pé mi ò lò ju bíi three weeks lọ. three weeks ìbáwo ẹ lò two months kẹ́ ẹ lè tọ́jú ara yín dáadáa kẹ́ rí doctor kẹ́ ṣe everything kẹ́ dẹ̀ ṣe business ó ti tán kí lẹ̀ ń sáré gírí ṣé mo fẹ́ sá kúrò nínú ilé ni. ìmọ̀kúrò náà ṣe é fi sílẹ̀ má ṣe wà lọ́yìn náà lójú mi máa tún wà lára. kí lójú yín wá kiri. ẹ bá wọ́n ti máa lè month. ẹ lò two months ẹ lò two months. ẹ rí pé tèmi gan bá lọ mò ń lò tó two months three months. ṣùgbọ́n ni wọ́n. Ah, béèrè níwọ̀ lóòótọ́ ti pàṣẹ màá lo oṣù kan màá padà so ká ṣe bẹ́ẹ̀. tẹ bá ìdè bẹ́ẹ̀ náà ẹ máa extend ẹ ṣé ẹ gbàgbé owó tí mo béèrè. Hmm. torí owó yìí náà ni. Ah, ìbéèrè owó tó pọ̀. lẹ́yìn owó owó tún ni wàhálà iná là ń ṣe káàkiri lè jẹ́ ká lè sinmi. ilé ayé wa lẹ wà ẹ máa eh. ṣiṣẹ́ kù ni. nítorí ètí <laughs> ẹ mọ̀ pé nǹkan tó dùn sí fẹ́ nìkan eh, ẹ bá dẹ̀ ń tọ́jú nǹkan yín. Eh, èmi náà ń fowó tún ẹ ṣe ọ̀nà wọn ìdá hmm, máa rí màá fún ẹ kí n tó lọ. five million ni o. aṣọ hmm, hmm, àbúbù ẹ ní lọ tó bá lè lọ máa rọ ẹ sínú máa rọ ẹ sínú pọtumọtò máa fa zip ẹ pa àbí nǹkan ẹ̀ sí bọ́dí báàgì tán fi ń káwọn tó kú máa sọ ẹ̀ sínú pé àbí mi kó tán. ṣé wọ́n bá yín dé àwọn ẹrù yín. Baby, kí ló dé tó fi smile báyìí? Ah, ah. Babe! sọ̀rọ̀ náà ò ń jẹun ó dẹ̀ ń rẹ́rìn tó ń smile kí ló dé. oh <laughs> babe ṣe rí this particular food ó dùn gan mo dẹ̀ ń jọ ìbàjẹ́ bàjẹ́ it's just like me, ti jẹun rí ṣe ń ṣe mí nìyẹn. <laughs> mo ti jẹun rí ibi tí mi wà ṣe bí wọ́n ló ṣe. well èmi ni mo ṣe but so this recipe tí mo try ó wà different from nǹkan tí mo máa ń ṣe so ó dùn mọ́ ni nǹkan fìlẹ̀ náà ni. tó bá jẹ́ ìran orí yẹn sọ eléyìí dùn ó dẹ̀ yàtọ̀ ká má parọ́ yá mo ń gbádùn ẹ̀ ó dùn. so Mr. Femi wáyé tó ṣe sọ fún ìyàwó ẹ pé ìyàwó mi ò oúnjẹ tó ti ṣe ni ó dùn ọ well done o I don't get to do I have to say it before you say it. Eh, ok má bínú my bad má ṣojú bẹ́ẹ̀ yẹn náà ok nǹkan tí mo plan ni wípé mo plan pé tí bá ti jẹun tán màá pè ìyàwó mi sẹ́gbẹ̀ẹ́ màá dẹ̀ pẹ̀kẹ́ pé ah. swiiti ó ṣe o oúnjẹ tó ṣe lẹ́ni mo like ẹ. <laughs> mo kọ́kọ́ fẹ́ jẹun tán kí n mú mi sí kí n tún mu juice sí nǹkan tí mo plan nìyẹn. wọ́n jẹ food after food. exactly. Naughty boy. Enjoy your meal. Thank you, baby. Yeah, you too. Ọlọ́run o. Ẹ wá bí ọ̀gá bí ṣe ń ta ẹsẹ́sẹ́. Ọ̀gá ní ta ẹsẹ́sẹ́ lára sọ. Ó tiẹ̀ mọ kó dọ̀rùn ràn mí. Kájọ mọ́ bára wa lò pọ̀. Bí ó bá ti ẹ̀jọ́ kó orin kó sì jálè ẹni kó máa fún èèyàn jẹ díẹ̀díẹ̀. Jọ máa fún mi jẹ wẹ́rẹ́wẹ́rẹ́. Kọ́ mọ ní sídí, ó yá di kiní mu kí n lè mú báyìí. Kọ́ mọ gbá mi látẹ̀yìn, kọ́ mọ gbá mi síwájú, kọ́ mọ gbá. Túndé. Sir. O ti ṣetán ni. Iná mọ̀ ọ́n ká. Látàárọ̀ tó ti wá ibà, o ti tẹ bẹ́ẹ̀, o ti ṣe anything now. How many hours o fẹ́ fi ṣe gbogbo nǹkan tó ń ṣe? N tó ṣe tennis. Tẹ̀ ń wo nǹkan tí ọjà bọ́ọ̀lẹ̀ náà. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ó ṣe kinní bóyá wo bẹ̀ náà ni. Wàá wo bó ṣó lè ẹ ò Ọ̀gá, ṣé mo yìn ẹ̀ òroǹbó? Kí ló sọ nsìn? Kí ni nǹkan tó sọ nsìn? Ṣé o rí ẹ pé? O rí ẹ pé àbí o ti ríṣẹ́ sílé epo? Oṣù tó fẹ́ máa ṣe ń lé mi lélẹ̀. Ṣé ẹ̀ kó mi jẹ ni? Kò tẹ̀. My bad. Má Five minutes mo fún ẹ, má ṣe gbogbo nǹkan tó ń ṣe tán wo sonoma. mi ò mọ kéèyàn lójú kọ́ mọ́ fèrè yẹn oròǹbó tó dúró rere yìí wọ kra tí wọ́n bá káàkiri nàgbọ̀nàgbọ̀n sẹ́ǹsẹ́ ó lè mọ̀ jù báyìí náà lọ káwọn máa ń lè jìn bàbá àti olóòlù àyè oríṣiríṣi iṣẹ́ tí wọ́n fún yín àyè tẹ́ ẹ̀gbà rọ́bìsì kò sí wàhálà yín mo bá sọ yín sùn. àbó òrì ló tutù tutù parọ́ òrì fake life yìí náà ni. no jọdún business class. Eh bóyá má ṣe nìyẹn máa wọnú ẹkọ́nọ́mì o mọ̀ ah, Oh, oh mo jẹ́ yẹn you get me oh fake life èyí náà ni kí n sì. babe? You get ìdájọ́ wà lẹ́yìn wa. èmi náà ti wù mí látàárọ̀ very cute and is clean. So handsome. And so clean. Jo, please. Jo, Jo, kí ni business with me. Show the guy. Who? that guy. He's just sitting there. Ó she? nǹkan tó ń bèbè yìí sọ gan-an. But èmi fẹ́ lọ pa No, no, you won't do that. I won't do that. Babe, go on, son. Go on, son. Are they your back. Eh, already. Do you have a cold No. I've got um, shipment already coming, and I'm into business. Okay, um, Paula and Ebo, I'm a photographer. Um, oh, nice to meet you. Nice to meet you too. <laughs> So, mo possible pa lang already, but if you could, you are lonely. Me, the Makoya will be Nanumbai for another time to catch up with you. Number? Okay. Take my mic. No. Yeah, mine. Oh, well, You know what? I'll just give you my card this time. Right? Oh, yeah, that's right. Sure. I like your courage. Thank you. Like this. Imagine. Nice to meet you once again. And um, Erin, Wakon, Omokore. You're so handsome. No, no dignity. That's my sharp shooter. John, wait, wait, wait, wait, wait. Can you mean rubbish to I want nonsense. Like, was she rubbish? Can you she baby? No. Where's your value? Girl, this is the 21st century. When you love something, you go for it. That's why you go for yourself yeah. you walk up to a guy because she's a sharpshooter tó bá ga tó dúdú that's my spec na hey yes Jesus. That's you just called me what? I am what? A sharp shooter. shooter. And this is the 21st century, baby girl. Friendly, I'm more friendly, you guys. Cheers, yeah. darling. Oh, oh, thank mm. you. Mm. White boy, you should be calling me now. Eh? Kiko could reply messages. At least no bar be calling you. Why reply messages now? I, I miss him so much. And I'm so worried. I don't even know if he's okay. Eh? Oh. Please pick my call. Please, I, I miss you. I want you. Um, um, babe, mo, mo order nǹkan kan ní orí Instagram, so ó yẹ kán ti deliver ẹ̀ lẹ́nu but oh. mo ń pe dispatch rider yẹn kò gbé call and àwọn tí mo order náà wọn ò dá mi lóhùn so I, I don't know I'm, I'm a little bit worried. ṣo dẹ̀ ti message wọn. ti message wọn wọn wọn reply. o sọ pé right account ló message. mo tẹ̀rọ̀ kan ti block mi gan that's How? why I've been calling. you know what I think mo feel wípé bóyá wọn busy Ma worry wọn respond okay? Babe, it's, it's a huge amount of money. Is there any amount of money tí mi ò lè handle Don't worry, it's okay. Kò ní ìtò bí ń stress ara ẹ̀. Wá kó living room, wá bọ́ síbi. No, I don't, want to disturb you. No, you can never disturb me. Eh? Wá mo ní nǹkan tí mo fẹ́ huge sum of money wo. Owó yẹn pọ̀ náà. Mo lè fún ẹ any amount, kò má worry, okay? Okay. <laughs> Hmm. Babe nǹkan tó ṣẹlẹ̀ ni pé aside pé ó dùn pé ó cute like a fine guy aside yẹn e, ó dùn ó tún dùn dé ti level mo ṣe rí nǹkan táwọn ọ̀rẹ́ mi sọ pé àrùn gbogbo ẹ̀yẹn hmm, táwọn bá gbà mú ah, àwọn ò tẹ̀lé wait àwọn ò lè ṣe ah, guy ẹ̀ṣin ni ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó kàn gbá sí ó kàn. Ah, e just the fire why e the fire. Ah, oh serious oh serious ọbọ kan tó tí iye mi ni pé ọ̀rẹ́ ètò bẹyẹn mm. òun ni mo fún ní káàdì mi a mm. complain pé ìwọ ló mẹ́sẹ̀gì mi rẹ kí mm, because i'm the smart one. Eh. èmi ò máa ń pariwo you. ò láìka ẹjọ́ tó pọ̀. action the man she like anything I want I go for it. Ah, Catherine. ó ti connect oh. mo ti mú un wò pé kí ló ṣe tí ó connect láti. àwọn àgbà tó yẹ kó lò. ó ti connect. ó connect lọ́dọ̀ mi nà. bóyá kò charge ẹ̀ èmi fẹ́ lọ. charge lè charge. mo fẹ́ lọ ṣe kọ́ mi. bí ẹ lọ wò kọ́ tó ń ṣe. Ah, ah. ìwọ ló ṣe gbogbo nǹkan tó ṣe yẹn mi lè máa pariwo náà wọ́n ti rojú ọ̀la wọ́n ti ròyìn jù. lóòótọ́ you're the smart one well it's okay. so babe let me just be on my way ìjà wa máa lọ. ìdó ń ṣe ṣùgbọ́n mo ti ṣetán pẹ̀lú ẹ̀ aláyé màmá máa. babe babe nǹkan ṣe wà kò síbi tí mo ń lọ àti wípé inú mi dùn wípé i'm the first person. It's Just step, step, guys. Oh, velho, velho, autoridade. É? De plástico. ẹ ìbòkè lọ́fà ẹ ọládìméjì sandit ó igi ewédú ló fún mi o lè bó láyọ̀ ah. fún mi nílé fún mi lẹ́rọ. sọ ní tí wọ́n fi láyọ̀ nù sí sọ ní kí ló ṣẹlẹ̀. òsì táìmọ̀ ṣe kiri nù ẹ̀ ní sẹ́ẹ̀ lábórí títọ̀ kí náà lẹ́jọ́ kò sí. lákùn pa láìfù mọ́ gbọ́rọ̀ mi sí láìfù mọ́ fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni. èyí ah, fàǹsì mi ìjọ mo ń bọ̀. ṣé sí. olórí ibú lọ̀gá o. Ah, nǹkan burúkú lọ̀gá ń ṣe inú ilé yìí o. kí ló ṣẹlẹ̀. ayé ọ̀gá mọ̀ ń lọ ẹ̀ lé mọ̀. kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá sì lè ní ìsìn ó ṣe ṣe ká mọ̀ bá mọ́. oríṣiríṣi obìnrin lọ̀gá mọ̀ ń gbé wá nínú ilé yìí kò sígbà tí mo bá wá nínú ilé ìwà ṣiṣẹ́ tó jẹ́ pé ìyìnbó obìnrin ń bẹ ìkànnì bẹnulé ní ìsìn ariwo rẹ̀ ọ̀jẹ̀ ń ṣiṣẹ́ nǹkan ń pariwo náà ni ṣé bọ̀gá ṣe wọ́n ń gbómi lórí sídìí tiwa nù. Ah, sídìí ìbújẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ò fi kàrámọ̀sì ẹ̀rú bá mi mo rò pé ọ̀gá dákú nù lé ni nígbàkigbà kò mí wá kò mí ṣe kọ́ máa ń gò kò ń complain èmi kí mo wá ọ́fíìsì mi wà ní géètì kí ló fẹ́ kí n ṣe ah, ṣé wọ́n ṣe máa ń ṣe nù. sórí kí ọlọ́run bá ro èèyàn mọ́ kí mo ti fọwọ́ ara mi sí géètì fún lẹ́nà náà kó fi wọnú yàrá ọ̀gá kó bá ro mọ́ mi lára mélòó rọrùn wọ̀. Ah, o lè rọrùn wọ̀ náà. màá rọrùn wọ̀ torí mo máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lójúmọ́ kí mi bá lù sí káǹtì kí ah. n bá rò dáadáa ìyẹn mm. ọmọ kọ́ga ti gbé wọnú ilé a ti lé ní two hundred and fifty two. a irọ́ lọ pa exaggeration nù. exaggeration kì í ṣé wọ́n wà bẹ́ẹ̀ ni. kò lè tó bẹ́ẹ̀ àá. ẹ kí n bá wá rí bí. sọ́ọ̀gá ti wá lù sí káǹtì ni. ti pẹ́ ti pẹ́ èmi gan ti lù sí káǹtì dègbòdègbò ọ̀gá máa lù sí káǹtì. wọn dà bí bá ti pọ̀ gagun ò lójú no guys wọn lójú ojú wọn ti fọ́ wá bẹ́ẹ̀ àyín tó wá mówó lé lọ́ọ̀ta kí ni bẹ́ẹ̀ gbogbo sí àmọ́ mọ́ sí ṣubú lulẹ̀ bẹ̀rẹ̀ máa sọ káwọ́ sókè nọ̀rọ̀ báyìí wọ́ọ̀gbẹ́ wíwá èrò gbogbo rẹ̀ la mọ̀ kò sí tá a ti mọ̀ mo sì ní ríngì tó tọ́ bá dì yàtún. àpẹẹlẹ yẹn mo bá dì sọ pé nǹkan sí ọ sí dí. bíi tí wo. sọ wọn kálíbàsì yẹn ọmọ kó máa ń wọ̀gá wá ni. ẹ ṣé ìwọ̀n ajá ni. ó lè bọ́ bàtà àdìpọ̀ dípò pé àjẹ́ súnmọ́. sọ wọn àìní mi ni ṣé mo wá kéré nínú ayé ní ìkéré sẹ́ẹ̀tì yé o kéré kán bá ti ń robi kọ́gà nǹkan kọ́gà ń jẹ o ó kéré burúkú burúkú. lóòótọ́. àwa láì tà láì ó kéré. Ah. èmi gan kí mo kàn fẹ́ máa sọ pé kí ni kí bá ṣe pọ́ ga jẹ́ kí n ráyè ó yẹ kí n máa jẹ sẹ́ẹ̀ ló kì í ni mo fẹ́ mánéèjì ẹni. kí ló fẹ́ fà yún. dúró náà orí ojú wo ló fẹ́ kọ́gà ni. kì í ṣe paná ojú kan mọ̀ sọ. ice. ice kí ni. ice. ṣé kan bá kàn sọ̀rọ̀ kí ni ṣé irú. ice. ẹ kó sí káàkiri. ó ti sáré ya ṣetán náà rèé. Ah, ẹ dẹ́kun ẹ ń bá rí tí ń ṣẹṣẹ sòṣòṣò lọ́wọ́ ni mò ń pọ lórí ibú rẹ mọ ń ké ni yóò ríngìtò rẹ rèé ah, ah. àbí ọmọ òkókó lórí ibú. láìsí lista generator tó wá di bó ṣe mí lọ níbẹ̀ ó lè mọ padà wá mọ tọrùn rèé mọ kàn mọ. sálẹsà rẹ ti jẹ nǹkan dùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gá kan dàbí àwọn inú báíbù kò ní tí seven hundred wife and three hundred concubine ni kó bá ti sẹ̀kan bẹ́ẹ̀ ó tún di three hundred and fifty five days kété ah! rí. ṣé bó ṣe lọ ní ìsìn. a lè mọ rí mọ. Ah! another person ló ní ọ̀la. ọ̀gá wa ń ṣe bí àwọn tí a tẹrùn wọn ah! mú yàn jẹ báyìí ṣó wọn gbẹrun kúrò wọn tún padà síbẹ̀ mọ́rún wọn tún mẹ́lòó mi jẹ ọlọ́run ẹ̀ńdá network ni wọ́n. jẹ́ àgbàgbé jẹ́ àgbàgbé ọ̀rọ̀ títí ẹ ó mọ̀ kan kí mo kàn fẹ́ bọ̀ sọ ni pé irú kí ni bá dà. sọ ìyàwó rẹ̀ ló fẹ́ fa mẹ́sì ọ̀gá rẹ̀ wọ́n mọ́lẹ́ ọkọ̀ kan wọ́n náà fẹ́ wọ́n mi. kí ni gan kí gan kí ló gbé kí ló jù ganan ké bá ṣe pé ọ̀gá ké firi mi kan so mímọ́ lẹ́lẹ́nu ọ̀nà géètì ó yẹ kí mi kan bá bọ́ sí gbòòrò ayé mi gan dùn lọ́mọ wò ó ọmọ ga ó tún sí gbọ́nlẹ̀ tí mo wá fẹ́ máa mánéjì ojú wá fi mí sakọ mọ́ wọrí ìwọ wa padà wá wọnú yàrá mi wàá bẹ̀ mí gbẹ̀yìn náà ni kì í tó bá jẹ́ ọ̀rọ̀ márìjì lè ṣe You're not interested. I am not. Yes, of mine. Ah, lè máa bára wa ṣọ̀rẹ́, ká má bá ara wa sọ òótọ́ ọ̀rọ̀. Ìgbà ògùn bò ló fẹ́ láre. Ṣé òpin ọkọ tí mo sọ ni? Mo ní kò wù mí ready. I see the street. She will fáìn pẹ̀lú tó ṣe fi tọrọ ẹ̀? You're no longer a boy, you're a man. I don't know why this dey stress yourself. Èmi ti mo kàn fi ẹlẹ pé òkè ó dá pé Gbénga ṣe ìwọ̀n ọ̀tọ̀ sí ẹ̀sùn fẹ́ sókè ó sọ ti mú ẹ̀ tó jáde ìrọ̀ mi ṣe gbà láyé àwọn ọ̀gá sọ I don't know say kò lè sí. What are all listening to? Well, um, anyway, um, that's my side. Business ni mi fa. Business. Mm-hmm. Sheriff. Ṣé o rí máa fi pé o smart gan? Bọ̀ ó jẹ́ kí n máa wọ pé Oh, wà smart as I thought nǹkan tó yẹ kó kọ́kọ́ sọ òun ló ń sọ last year so wọ́n ní business fún mi ló jẹ́ kí gbéga máa bá máa sọ̀rọ̀ marriage báwo ló ṣe correlate. ìwọ́gán ló bọ̀rọ̀ jẹ́ ẹ̀sìn. <laughs> so you don dey enter me now. i no enter you. no sọ fún mi sọ fún mi that's it. you dey slightly any which way um, ṣá sabi di annual advance with àwọn ṣe ní company yeah mo mọ very well every year lè máa ṣe ṣe last year ṣe last two years. Like ìyànà kí ló ṣẹlẹ̀. so ti yẹ yìí bàtà ní last month office mo wá picture fún ọ pé i have a friend tí ó jẹ very good photographer and at the end of the day we were like oh, okay that ceo wa sọ pé fẹ́ rí ẹni tí mo sọ̀rọ̀ pa ẹ̀ business sheriff ṣòwò máa ń fi pé o smart gan-an mo jẹ́ kí n máa wọ pé o wà smart as I thought nǹkan tó yẹ kó kọ́kọ́ sọ òun ló ń sọ last year so wọ́n ní business fún mi ló jẹ́ kí gbéga máa bá máa sọ̀rọ̀ marriage báwo ló ṣe correlate. ìwọ́gán ló bọ̀rọ̀ jẹ́ ẹ̀sìn. <laughs> so you don dey enter me now. i no enter you. no sọ fún mi sọ fún mi any which way um, ṣá sabi di annual advance with àwọn ṣe ní company yeah mo mọ very well every year lè máa ṣe ṣe last year ṣe last two years. Like, ìyẹn náà kí ló ṣẹlẹ̀. so ti yẹ yìí bàtà ní last meeting office mo wá picture fún ọ pé I have a friend ti o jẹ very good photographer and at the end of the day we were like oh, okay in fact see you e wa sọ pé mo fẹ́ rí ẹni tí mo sọ̀rọ̀ pa ẹ̀ I really said a lot of good things about you. oh really mm -hmm. i'm sure so dey point in pé ẹja ńlá ni mi o like premium photographer ni mi. Not Ejala. Yeah, big, yeah the, the biggest fish in the ocean. Uh, Ó máa kọ́ kí ní ẹ̀rọ ẹ̀kọ́ máa jẹ́ kó máa mọ̀. Ṣé o ṣé o mọ̀ pé company tó tóbi ni mo bá ṣiṣẹ́? I mean you know the level of the company I work with. Kọ́tà mímí kan ò kéré náà. Ọ̀ kéré lóòótọ́. Tó fi mú sí i, o sọ pé everybody tó bá máa ṣe anything lọ́jọ́ yẹn àwọn fẹ́ rí wọn, come on now. Hmm. It's a big deal. It's a big deal. It's yeah. Uh, Good idea, you know, kí ló fi What is your picture already What color my contract look? Yeah. Um, akọ iná ni <laughs> akọ iná big fish na. <laughs> ah mo ní parọ́ I can't get over you You can trip me more and more ni ọlọ́run ọba bang. gbọ́ and every time the phone mi bá ring mo máa ń break pé kàn tiẹ̀ break news fún mi pé bọ̀bọ̀ bastard ọ̀kọ́lá yẹn ti ti gẹ́ra kúrò láyé yìí no you you don't get it you don't ṣorí jẹ́nsán Uncle fún ẹ Uncle ọkọ fún ẹ ṣorí bó ṣe wà yìí tó mi lọ sí cloud one billion <laughs> so cloud what? cloud one billion mi ò dúró tòsí máa wà ní high rain ni ṣorí jẹ́ wá sọ fún ẹ ṣorí bra tó pẹrẹ lọ́kọ̀ọ́la yẹn ó máa ràn bíi omi ògì ni. I am telling you mi ò jẹ́ kó fọ́kàn mi mọ̀ náà mi jẹ́ fọ́kàn mi mọ̀ <sighs> ah ó máa máa rùn bíi irú ni àti ra roll on fún spray everything mo demarcate bẹ́ẹ̀dì wa gan sìn yá mi lè jẹ́ kó máa gbọ̀n sí òkè rí òkè. <sighs> <sighs> Oh my God, ọ̀rọ̀ aroma to enjoy the lára. Oh, <laughs> ah, it's so sweet. Retí bá gbé débẹ̀, àni mo tún fẹ́ gbé You know like látìgbà tí èmi àti ẹ ti wà, mi ò mọ obìnrin mi mọ́. Sọpọ́ lọ́hùn. I swear. Fúnpọ̀ sọ pé o ò mọ obìnrin mi I'm gonna give you more money. Really? I'm gonna blast your life, boy. <laughs> Mark by oh God, I'm shy. Fellow, sorry, app me, you know. Oh, I'm already sharing me, so what are we talking about? Oh, <sighs> my anything. My bye, Jay, my damage. ti ṣe three million sí. three million naira. it's nothing. wow I feel like giving you all my world. thank you so much like me, ìmọ̀ tí So ṣe the rental. lọ́wọ́ ẹ̀. tó bá I don't mind. no no mi so that I will have you to myself alone. you have me to yourself alone. you sure. yes Oh, moko ọkọ tó máa sọ ni the older the berry the sweeter the juice. oh my god. Ah! ẹyẹ ọkọlà ò ní dá mo ṣe débẹ̀ wèé ti rí mi ó mi gan-an again again. Yeah. I see beautiful pictures, but um, all these are still photographs. She Shoko Mash event. Oh yes, I do events and I do still photography. So when it comes to events, I can guarantee you 100% I'll give you my best. Okay. Okay, no problem. Um, I'll get in touch with my team and uh, they'll get back to you. Thank you, ma'am. Tell Mr. Ayemi to come on. Yeah. Brother. Yeah, sure. Ọ̀rẹ́, o hmm? ṣe ẹ̀kú ah bíi ti báwo. ẹni bí ni ẹ ọgá ẹ hàn ti bẹ́ẹ̀ yẹn kó o lè lójú sọ́kún láti jọ ìgbé wa bá ẹ kó tó ṣe prime. bọ́láńlé bọ́láńlé. mo dá ẹ ah jọ má máa sọ̀rọ̀ ọ̀gá mi báyẹn o mi ò ń fọ̀gá mi ṣeré o mi dẹ̀ kí fi ń ta yín. mi ò fọ̀gá ẹ̀ náà ta yín kó ṣe títí pèkì náà kí ni nǹkan tó ń sọ kí ni à ń sọ I tell you say your boss fine abẹ́ fine woman fine gan. jọ ṣé ọmọ kékeré ló ọ̀gá mi ọ̀gá mi ò ráyè gbogbo jágbajàgba tó ń sọ yẹn o bó ṣe wà yẹn she is very homely tó bá ti wá síbi iṣẹ́ a padà sílé and she is a single parent. Oh, ah. ọ̀gá ọ̀ṣọ́mọdé eh. ṣé èmi lọ́mọdé àti pé kan older the choose the sweeter the berry mo ká ẹgbẹ́ àgbàdua irú ẹ̀rí kò sí lè fọ́tì tí mélòó ló fi jù mí lọ. a ní gbogbo fún fàyà kún ọ̀gá ẹ̀ báyìí gbogbo ẹni owó mi lè concentrate bó ṣe ń sọ̀rọ̀ mo kàn ń wò ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ class she's premium ẹgbẹ́ ìgbà wọn pé mi gan premium photographer ni mi so premium àti premium wọn jọ kulẹ̀ papọ̀ ní kí wọ́n ṣí ẹ́. ṣé kàn ṣe pé o ti ń rò pé o fẹ́ gbẹ́nu sí ọ̀gá mi. ọ̀gá ọ̀gá bá lọ eré bá lọ kó tẹ̀ lọ ṣí báyìí màá ṣí báyìí màá ṣí báyìí fún mi. I no fit I no fit close eye I no fit comot eye. tó bá gbẹ́nu sí àṣà pẹ̀lú rẹ̀. tẹ̀ tẹ̀ kọ́kọ́ gbẹ́nu sí náà tó bá sápá mọ́ mi lórí àlọ́wà kan ṣe sí. kò sí wàhálà um, i have to go back now. bàbá yìí èmi níṣẹ́ tí mo fẹ́ ṣe i have to go back right now but kí ló dé tó tiẹ̀ dúró dé mi náà. torí mi ìgbé mọ́tò tèmi wà bí. èmi ni máa ń fi ṣe tèmi. kò sí wàhálà a máa ríra kò sí náà. máa ro nǹkan tó ń ro yẹn no no no no no no kó close eyes yẹn ẹ eh, kó lo dark shade So máa ń lò yẹn ẹ eh, kó o lo <laughs> all right now yeah. kílẹ̀ ti ṣe no no no Mo mummy ẹ jẹ́ pé ká gba hall fún birthday daddy na at least hall tó máa gbìyànjú bí five hundred àbí. Mm um, that's a great idea i mean tí dádì bá ṣe ń Nigeria by me báyìí mi àti amalo pick on straight today or bímọ. ẹ rí sọ dáadáa but do you think your father is the type that wants to spend a lot of money for party? ẹnu hmm. pé kí n mówó tiẹ̀ jáde lápò owó ẹ̀ ń bọ̀ ta ó ti ń tẹnumọ́ orí pé gbàtà pé lórí fóònù how are we going to celebrate you ó ti ní ẹ there is nothing to celebrate we thank God for a good life wọn come, I pray for Wunmi house by, oh. eh, máa kàn no palo in fact he's not planning anything like we cooking or something. not again. not again bí àkókò ọbọ abẹ́rẹ́ lákòókò bá sọ̀rọ̀. mom this is not fair it doesn't sit well with us at all abi. yes. I'm eh, too bá sì tu ẹ we yẹn lọ gba fíìdì kẹ̀dẹ̀ lọ kó ṣí abẹ́kẹ̀ jókòó lọ. no problem wò ó ṣàlọ́ ń pe bíntù wà ntì. bíntù. pàyín jẹ́ kó àṣepatítì fún mi ẹ lè má má dára mi láàmú torí. good. Yeah, hello? Thank you for the gift. Um, it's nothing, to be honest. Sherry <laughs> Mokonikin show little appreciation, meaning. I hope you like it. Um, mo ní request kan inú mi á dẹ̀dùn tẹ́ bá lè grant ẹ̀. kí ni. mi mọ̀ bóyá ẹ mind màá like láti gbé yín jáde on a date like a proper dinner date please please I beg you don't say no inú mi máa dùn tẹ́ bá lè ṣe. Ah, okay. Uh, yeah, that that's nice. Oh, well, ẹ lè mi lérò pé picture yìí ló what you mean. sí tí mo wò. Uh <laughs> mo ti bọ mo ti bọ. ọ̀rọ̀ rẹ ṣe yẹ gbogbo details tẹ bá máa need lórí date I'ma send ẹ sí the venue the time everything you need. Mm. Yeah, um, I'll talk to you later. All right, then take care. <laughs> èmi bọ́láńlé bọ́láńlé anífowóṣe ẹja ńlá the biggest fish in the ocean Hey, Shashi, it's you the Package. àti almighty mrs emerald bakari like àjọ wà ní same table i am honoured. miss emerald bakari single mom with two kids. Oh, okay um, i'm sorry about that. No, it's okay. It's okay. Um, she felt anything see. No, this is right. Any problem? Sorry, my bad. You know, I wonder bí Ọlọ́run ṣe dá àwọn èèyàn méjì tó dẹ̀ máa jọra wọn láì ṣe pé twins ni wọn. I'm saying you look exactly like my mom. The way you talk, To way you smile everything They say she ṣe náà No, she ṣe she. ṣe. how is she? she's like. oh i'm sorry. yeah cancer. wow. how ah, about um, gbogbo yẹn ti pẹ́ pay, máa my second ní So it's okay, no problem. sorry. it's okay. My láìkí. Like I'll go on another date and another one and another one if you don't mind. wow. <laughs> I'll take that as a yes. Ọ̀bọ tí gbogbo obìnrin bá lọ́dún gbogbo wọn wáyọ̀. Bọ́láńlé ọ̀gá mi lélẹ́yìí náà. ọ̀gá ẹ̀ ló wà bẹ̀rẹ̀ kí ló ṣe. báwo ló ṣe ṣẹlẹ̀. kí ló mú ìpè báwo ló ṣe ṣẹlẹ̀ mo invite ọ̀gá ẹ̀ fún date ni ó dẹ̀ honour invitation mi so <laughs> what are you saying. o invite ọ̀gá mi fún date mm-hmm. ọ̀gá mi dẹ̀ honour ẹ̀. just like that kí ló mí pé just like that shaking for n guys bọ́ọ̀gà ẹ̀ sọ̀rọ̀ ni kí ló ń ṣe ẹ̀nà ẹja ńlá ló wà wájú ẹ̀ náà ṣé mi máa pe ọmọ kan ti ṣá màá yín báyìí ọmọ kan ti kí ló ń ṣe ẹṣọ òwúrọ̀ mi kéré ni. bọ́láńlé ṣe mo fẹ́ bẹ̀ fún kankan because I know you and I know you very well tó bá jẹ́ pé ìkúnlẹ̀ mi ló fẹ́ máa kúnlẹ̀ fún ẹ tó bá jẹ́ pé o fẹ́ kí n dọ̀bálẹ̀ fún ẹ ni máa dọ̀bálẹ̀ fún ẹ Bọ́láńlé ìkọ́ kí nǹkan tó bá fẹ́ just leave my boss alone jọ fi wọ́n lẹ̀. Sheriff ṣé ọ̀rọ̀ ìjú báyìí lọ tó bá máa kúnlẹ̀ fún mi wà kúnlẹ̀ fún mi tó bá yẹ kó dọ̀bálẹ̀ fún mi wà dọ̀bálẹ̀ le for me, ọ̀rọ̀ yìí náà. because I know you. you know me. ṣé o fẹ́ kí n máa káyé àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ báyìí báyìí. jọ ṣé saint ni wọ́n she ṣé no náà money kí ló ń ṣe I just don't want you to toy with my boss's heart that's all. èmi ni heartbreaker right? <sighs> ma okay fine no problem ọ̀gá ẹ̀ tí ò ń sọ̀rọ̀ yìí eh. ṣé bèbè ni. no. kò ṣe bèbè ṣé ẹ̀gbọ́n ẹ̀ Rara. rárá. Rara. ẹ̀. rárá. mọ́mísí Rara. ni. rárá. ẹ̀gbọ́n mọ́mísí ẹ̀ ni. Ah, rárá. kò dẹ̀ ń ṣàbúrò mọ́mísí fẹ́ kó máa rókì lọ́kùnrin. Ah, ah. bọ́lá lè nǹkan tó máa sọ nìyẹn. ọ̀gá wo mọ́tò fún mi ìgbà tí ò dẹ̀ kí n ṣe ẹ̀gbọ́n mọ́mísí mi tí ò ń ṣe mọ́mísí mi ẹ̀ bọ ọ̀gá mi ni nà ó. Bọ́láńlé open this unlock this door now. Ah, Bọ́láńlé make I enter now so you go leave me but you you just have to listen to me honestly speaking o gbọ́dọ̀ fi ọ̀gá mi lẹ̀ Kushama. Yeah, sure. Um, so um, mo ti parí proposal ti a send lọ sí Supreme Company. So mo ní kí n gbé wá fún approval kẹ́kọ̀ọ́ sign signatures. Pardon me. Kí ló sọ? Yes, mo ní kẹ́kọ̀ọ́ append signature yín sórí proposal yẹn. Sure, yeah, of course, of course. Oh, put it down. Màá ṣe later. Okay. <laughs> yeah, you can go. 那什么？ láti rí ẹnu ṣó wà pa. mo sì mọ̀ pé tó bá ti ń play game ẹ̀bẹ̀ yẹn sí orí òkè máa ń pè á níbi stroke náà. bẹ́ẹ̀ mo kí ẹ̀ náà ṣáà ń pé mo busy. mo sì mọ̀ pé tí màá ṣe tí bá ti lọ sókè yìí sì máa padà wá màá gba kípàdé lọ́wọ́. babe i'm busy now mo ti bọ́. okay i want to go and show you. Mm. just that. Baby, I'm coming. Let me go and shower. I love you. I'm coming. baby. what now. irú rubbish wo nìyẹn ṣé bí mo tún fẹ́ pé anytime tí bá ti wà ráàyè pé kó má máa gbóbìnrin wa mo dẹ̀ wà pẹ̀lú ẹ̀ nílé o tún gbé àrùn lágẹ̀ wá kí ni gbogbo rubbish yẹn náà. baby now i'm talking to you now. ta ni lady yẹn náà o dẹ̀ lọ lé lady yẹn síta náà irú rubbish wo nìyẹn ìyẹn ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ pẹ́pẹ́ yẹn ń sìn wọlé ń sìn i'm talking to you. ṣùgbọ́n àgbèrè ayé ìmọ̀ àrùn tó bí ẹsẹ̀ pẹ́pẹ́ yẹn tó ṣí èrè ni bó ti jáwọ́ kò lókun lọ́rùn sori ti bá fún ẹ ní dákọ́ mi ọjọ́ tó bá kí ẹ kó ewu ọmọ kò tó lè sọ ó jágore ni what the hell are you ṣe mi. tí bá kọ́ fọ́ ó jágore ní sùúrù. ọmọ ti jẹ́ kí lè wà rọ fún mi give and take ó jágore ó kó sì kọ́lọ́ pípọ̀ bá mi sọ̀rọ̀ pé èmi ẹni ṣẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀ ní pẹ́pẹ́ ní orí ẹ̀. ẹ máa wọ olóògùn rẹ́bọ̀ yìí. bébì bolo ti rọmọ yìí o ò ní taste ni ah. ìwọ ò ní taste ni wò kó wò mí nà ó kó sí sponge baby wò mí náà. ẹ máa wo wèrè tó ṣekùn bí ìkùnyàn tó mú mi ẹran yóò sọ̀rọ̀. Ah, àwọn wèrè ṣàgùn búgò. ọdẹ ó yà wèrè ni. ó kó sí yẹ́lò bẹ́ẹ̀ yẹn bí àwọn tó ṣe sọ. wèrè kó sí kọ́ńtà yẹ́lò àt ó kó sí abáṣe ẹ máa wọ ètò kó sábàṣe lórí ẹ ti dàrú. kó lo bí oní tẹ́sí ni bébí kí ló fa nọ́ọ̀sẹ̀nsì náà ẹ wò ṣé bàbá mi máa ń fẹ́ ìmọ̀jẹ̀jẹ̀ I am for nobody and I am for you orí ẹ̀ méjèèjì wà pé kẹrù lọ́pọlọ yín pé àwa mẹ́tẹ̀ẹ̀ta ó yẹ ká wà papọ̀ ni ká live happily ever after bọ́ ẹ̀ ní common sense ẹ̀ ní brain ẹ̀ wá ń bára yín jà sí ṣé kẹ́ máa jà sí ṣé wọ́n ló ní. kí tó padà déta tí bá bá ẹ méjèèjì ilẹ̀ máa ga jù nílẹ̀. baby baby no i love baby baby baby Bọ́lá baby nobody can give you better ṣe. Bọ́lá ẹ jẹ́ báyìí bíbà yẹn sọ̀rọ̀ òṣì lẹ́nu ẹ jẹ́ báyìí bíbà yẹn. Baby! ẹja ńlá ọ̀tà wèrè fún oníṣòrí lórí ọ̀tà olórí burúkú aláyé baby please now baby. o wọ́n ní bébí kò jákọ́ ẹni kò jálè ẹni kò ṣáà ti fi wọ́n ṣáyà. bọ̀bọ̀ dey play bọ̀bọ̀ dey play. ẹja ńlá ẹja ńlá ẹja ńlá ẹja ńlá náà. Hmm. ọ̀rẹ́ mi. ọmọ bó ṣe ní kí n touch my toe ló ṣe ń latọ́ mi ló ṣe ń kọ fún mi. ọ̀rẹ́ mi. Eh, kò sí àrà tá a fi studio ẹ̀dá èmi ò mọ̀ gbà tí mo fi gbé mic sẹ́nu tí mo fi kọrin. mo gbé ọ̀rẹ́ mi. báwo ni kíni ẹ̀ ṣó kíni ẹ̀ tóbi. ó tẹ̀ kọlẹ̀ so bóyá ìwọ náà ń jù ú. sista Mohbad tó ah, dúró ná dúró ná ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu yìí like ọ̀rọ̀ tó ń sọ ṣé kò ń sẹ́ létí rárá ni like o lè jókòó kó tiẹ̀ wéyàn kókó bá ẹ sọ̀rọ̀ pé ò ń ṣe òṣì cause where is your integrity where is your dignity no self worth nothing why obìnrin where is your pride as a woman. Angela? ṣé ayé ń ṣe ẹ ni ṣọ́ṣẹ́ pè fún ẹ ni cause mi ò mọ problem ẹ o kọ́lọ̀ problem ẹ gangan mi ò mọ̀ ó dà ń pọ̀ ṣe pé cause ẹ̀ kọ́ sí wọ́kọ́ lọ lára ṣó yábọ̀ ẹ̀ lọ́bẹ̀ ni kí ni tiẹ̀. mo ní sí fún ẹ eh, madam dignity madam self worth ṣé má bínú ṣé o jẹ́ dáàdì mi mọ́mí mi nǹkan kò yé mi so ki wa ni problem ẹ kí ló tó fi advice ṣé be mi mo lára nǹkan tó ba wà ara ni mo lè fi dáná. yes ṣé kì í sọ kankan fún ẹ mi ò ń ṣe mọ́mí sí mi ì dẹ́ pop sí ẹ̀ oh, bọ̀ nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ pé mi ò fẹ́ kó kó orí burúkú àti ìranu ara ẹ̀ mi ò fẹ́ kó kó ràn mí. gbogbo èèyàn ló mọ̀ pé Anjola máa ẹ̀ bá pè láṣẹ́wó mọ́. Anjola máa ẹ̀ bá pè láṣẹ́wó mọ́. Ló ń ṣe bó ṣe ń ṣe. My love, fìgé èyí lẹ̀. Àní fìgé èyí lẹ̀. Wọ́n máa fẹ́ mi ní gist. Ah, ah. Wọ́n fẹ́ mi ní gist tó fẹ́ lẹ̀ lẹ̀. Fìgé èyí lẹ̀ jọ. Wọ́n fẹ́ mi gist back aṣẹ́wó nìyẹn kò ní báyìí ó gbẹ̀rẹ̀ lọ bọ́ọ̀kù lọ. kí ló kú ẹ ìwọ ló lára ni. ní sùúrù àjọ gbádùn ara wa kókó fún mi rẹ kó fún mi. yé mo gbé mo gbé mo gbé mo dáràn. So this is my small cubicle. Tí mo pè ní studio. Ah, how can you call this security? This is a very Thank you, Ma. the first. Thank you, Ma. Again? Ma. Why do you make me feel uncomfortable? If you can't address me by my name Emerald, then you can call me Abike. Okay, Miss Abike. Abike. Okay. So you just made me comfortable. I guess I can sit now. Oh, sure. Yeah. Yeah, you should. So Abike, um, after Tabapaye shooting scene, Ofe Bielosilemi, I want to make you something very nice, something delicious. You cook? Of course I cook. Are you surprised? Well, judging from your look and your chosen career, I'm a bit surprised. Okay, Abike. Sorry to disappoint you. I am a good cook. Mm. Oseyati. okay. Or maybe some other time. Uh -uh. I'm a bit busy today. I'm actually behind schedule. Moko will one. Abike. Please, let's get up beers on me. No. yes. I can take the beer. No, please. I insist. Right. She looks so beautiful. Well, oh, thank you. Okay. Mm. How do I look? Beautiful. Okay, thank you. I'm also very things like this, really. <sighs> Your section. I'm a already, yeah, yeah. Okay. Okay, so. Um, you're, you're beautiful already, so the man need not to share too much. You're gonna like it, promise. ṣeré last relationship tí mo wà nínú nídi ms mi ọkọ èmi lọ́wọ́ àmọ́ ní another plan ọkùnrin mi ló bá lọ ní UK. Wow, I'm sorry. it's mm-hmm. okay. It's everywhere, no, Sha. Because um, Minty be on He's one joke of a man. But it's okay. I've moved on. I mean, I'm okay. You moved on? Yeah, I mean, you know, routine. my work is all I concern myself with and my children. Okay. Abigail, I am here to hear your plans. I promise to be a good boy. See, I love you so much. Mo nífẹ̀ẹ́ gan-an. Mo dẹ̀ ń gbàdúrà bí ìjọ You would feel the same. rìn alẹ̀ ìkúńpá ọmọ rìn ọmọ òfúra. bàbá mi. ṣọ́rọ́ wo eléyìí èmi ti jẹ ìdí ti. eléyìí ń ṣe kidnapping case mọ́ báyìí mọ́tà rẹ̀ lẹ́yìn. nǹkan ti ṣẹlẹ̀ o sinima titun tẹ́tẹ́ gambling risk give and take important trading ọmọ saori ẹ̀ kan tó sẹ orí ẹ̀ tẹ́tẹ́ ni risk tó lè já sẹ́ni wẹ̀ ẹ̀ wò sinimá tuntun tẹ́tẹ́ ó le jù suspense inú ẹ̀ yí bọ́bọ́ it's a thriller written and produced by mudukwe ọmọ directed by asisi jaduade starring mudukwe ọmọ salawu kìkì bakare victoria kọ́láwọlé ladifọlárin akimọ̀gàrà victoria Deboye, dada ọlásùnkànmí pẹ̀lú mi káyọ̀dé jerry ògúnlẹ̀yẹ darasimi ọmọsẹ̀ jùwọ̀n àgbọ̀ọ́lá tóyọ̀sí akípẹ̀lú tó ṣe tèmi asisi jaduade tina ògúnkọ̀rọ̀ jeremiah heritage ìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàgbàkọ́lé ẹ̀ ní tẹ́tẹ́ gambling ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí àmọ́ pé onírẹsì àti ilé ìtàgbàkọ́lé ẹ̀ ní the wedding day méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní tọ́ba jáde <laughs> ẹ má gbà tẹ́tẹ́ gambling lakọ́lé eléyìí o ó kọjá àfẹnuròyìn àwòtúwò ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká ọ̀làsùkò gbogbo egi bá lọ àlọ́ rámirámi là ń rí ẹni kó rábò ẹ̀. bíbí èmi ò tiẹ̀ ní kú. ẹ gbọ́ àjẹnimọ́ mi. àjẹnimọ́ mi. mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́. wọ́n mi ẹ̀wọ̀ ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí. ètè pàyà ọmọ yẹn. Ah! àjẹ pọ́nbélé tó ń fò lọ́sàn-án gan ni. irú ẹkún náà máa gbọ́ ní àwọn ọdún. tó ń fún àjọyọ̀ tó ń fún àjọyọ̀ fásitì fakafiki ọmọ ìyá jẹ ẹlẹ́nu oró elégbè ọmọ afẹ́pẹ́jà gbogbo ọkọ ṣépè ọkọ rè lọ́tún kó orokoto kó orokoto ojú ọ̀run sùn dẹ́dẹ́ ìdá ikú ń dògbèrè lọ́wọ́ àwọn ajínigbé kidnappers nínú igbó ọmọ ìyá jẹ akọ ẹ̀rẹ̀ bá orúkọ burúkú tó ń bani lójú jẹ́ action packed movie nílé ìfọ́sọ̀sọ̀rọ̀ ẹ̀yìn bọ́bọ́ ọmọ ìyá jẹ lakọ́lé ẹ̀ story by Jaiye ọlákíkẹ́ lọ́mọ ọlátúnjì balógun ló produce eléyìí directed by muhideen ẹ̀sáyédè starring madam sajẹ kíkí bákàrẹ̀ tóyìn aláwùsá victoria kọ́láwọlé ládìfọ́lárìn victoria olórí adébóyè dandan lásìkànmí ìyá dábìrà bàmí adéníyì ọpẹ òkùnọlá ọmọwùmí arógundadé kẹ́hìndé abọ́lájí simple olúwa pẹ̀lú mi káyọ̀dé akínwọlé abiodun prophetess princess fúnmiláyọ̀ kọ́láwọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pàkọ́lé ẹ̀ ní ọmọ ìyá àjẹ́ ọmọ ìyá àjẹ́ ti wà lórí youtube àwọn òtúwò ni ó kọjá àfẹnuròyìn ọ̀làsíkò gbogbo igi tí elégbèdè bá fọwọ́ bà dídúró dún. did Everybody they die for Baba. Wọ́n níbi kò jakọ̀ ẹni kò ṣàtìjalè ẹni. No be you dey pursue the girls. Our girls ló ń lé kiri. Shalana.